hallelujah ọpẹ́ ni fún Ọlọ́run fún bàbá lókè ẹni tó kèmí àti yẹn láti rí Sunday kẹta nínú ṣú July láyé àtàlàáfíà ògbólógbò oṣù mẹ́fà àti ìlú kọjá a tún ti bẹ̀rẹ̀ àkàsọ̀ kejì èyí ti ṣe second half ti ọdún twenty twenty two a tún ti bẹ̀rẹ̀ àdẹ̀túnṣe làjá láyé àtàlàáfíà ọpẹ́ ni fún Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún wa tó bá kà wá tó rí àánú mú wà láàrin wọn èyí tẹ́ gbọ́ mi wà láàrin wọn nítorí pé àánú gan ló kà wá yẹn tó bá jẹ́ pé ti ìwà ni tàbí ti ìṣesí ni tó bá jẹ́ ti òdodo ni ọlọ́run lè kè mí àti yẹ ṣùgbọ́n nípa àánú nípa àánú rẹ̀ ó kè mí àti yẹ nítorí ẹ̀ máa fẹ́ ka yín ọlọ́run lórí ìkànnì lónìí gbogbo nǹkan tó bá ní màá jẹ́ kó fi yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọ̀ wípé èmi ni ọjọ́ ìsinmi kí ló lè máa ṣe lọ́jọ́ ìsinmi wọ́n máa yin ọlọ́run ni nítorí pé ọlọ́run ṣe fún ọjọ́ mẹ́fà kó wá sinmi ní ìjọ keje nítorí àdẹ́fẹ́ yìí ọlọ́run lórí ètò lẹ́yìn nítorí náà máa ṣe fi orin yìí bẹ̀rẹ̀ nítorí pé ayé ọpẹ́ yọ fún wa. ẹ ṣe ayé ọpẹ́ yọ ẹ ṣe ayé ọpẹ́ yọ. ààyè ọpẹ́ yọ ẹ ṣé o ààyè ọpẹ́ padà yọ àní mo dúpẹ́ ààyè ọpẹ́ yọ èmi yíyan o ààyè ọpẹ́ yọ kọ sára sí ọ torí pé àyè ọpẹ́ yọ o. After all we've been through, Baba o, àyè ọpẹ́ padà yọ. Mo ní gbogbo alẹ́ tá a sùn tá a jí, àyè ọpẹ́ kan ni. Gbogbo ìgbà tá a jáde tá wọlé láyọ̀, àyè ọpẹ́ kan ni gbogbo oúnjẹ tá à ń jẹ tó bá wa lára mu ayé ọpẹ́ kan ni o ẹ ṣé o ayé ọpẹ́ padà yọ ṣé pé ayé ọpẹ́ lè yọ fún wa lórí ètò yìí a ṣe wípé ayé ọpẹ́ lè yọ fún wa ní adé praise entertainment ayàn torí pé àyànpẹ́ yọ láàárín gbogbo nǹkan tá là kọjá àyànpẹ́ padà yọ invisible God you are the miracle worker oh. ọlọ́run mi o oh. you are worthy o oh Lord. Invisible God, ọba tá ò rí tá ò rí tá ò rí tó ń ṣiṣẹ́ rírí. Invisible God, paríparí ọlá o. The miracle worker o. You are worthy, O Lord. You are worthy. lórí ayé o kábíyèsí rẹ bàbá mi ò gbọ́ra jìgìdẹ́rù oògùn nù kábíyèsí rẹ àkìkìtọ́ olódùmarè kábíyèsí rẹ kábíyèsí rẹ torí ìwọ nìkan lọ́ba mo ṣe kábíyèsí rẹ ẹni tó lẹ́mí mi ò kábíyèsí rẹ yé àkìkìtàn lódùmarè arúgbó ọjọ́ ò àdàgbà máa pààrọ̀ òye òwọ́nú kẹ́tẹ́kẹ́tẹ́ bàlámù fọ̀hún jáde bí ènìyàn ẹbọra jìgbìnì tí gbogbo ènìyàn ń wárí fún ọkọ ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pá àdàgbà má parọ́ òye àrínúróde ni olùmọ̀ràn ọkàn olùgbàlà wa olùdáǹdè ni olùṣẹ́gun ni àjàṣẹ́gun ni ajagun má fi tìbọn ṣe akọni lójú ìjà wa o alátìlẹyìn àwa aláàbò wa àṣekábíyèsí rẹ nítorí àyìnyìn tán Olódùmarè kábíyèsí rẹ kábíyèsí rẹ bá ń ṣe kábíyèsí fún kábíyèsí rẹ bàbá mi ni ẹ bá mi yìn kábíyèsí rẹ àkìkìtà olódùmarè àní mo gbà fún aláṣírí mi ni èmi gbà fún ààbò lórí ẹ̀mí tèmi ni ẹbọ ọpẹ́ tí màá rú lónìí o tìrẹ lájẹ títí dé yìí tí màá rú lọ́la o tìrẹ náà ni ó ṣe nítorí náà mo gbà fún ọ aláṣírí ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ màá fẹ́ kẹ́ máa gbà fún nítorí pé aláṣẹ ìwà rẹ. I want you to surrender to Him because He's our protector. He's our guardian. Ẹ jẹ́ ká surrender to Him. Aláàbò wa ni. Aláàbò wa olùtọ́jú wa ni. Let's surrender to Him. Àní mo gbà fún gbà fún Ọlọ́run pátápátá pé òun nìkan ni pé kó bá sí òun kò sí ìwọ. Tí ó bá sí Ọlọ́run kò sí èmi. Tí ó bá sí Ọlọ́run kò sí gbogbo ènìyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ẹni àgbà fún ọ. Olùdásí àwa ẹni àgbà fún ọ. ààbò lórí ẹ̀mí tàwa ẹ̀bọ̀ ọpẹ́ tá máa rú lónìí o tìrẹ là á jẹ́ títí dèyí tí a rú lọ́la o tìrẹ náà ni ó ṣe àgbà fún aláṣírí àwa. Hallelujah. The Bible says God having the praise of his people. Bàbá ẹ̀ka fijó wa yìnyín láàárọ̀ yìí bó bá ṣe yìí bẹ̀rẹ̀ sí ní ìfijó rẹ̀ yìnyín. Ẹ ṣí àyè ọpẹ́ yọ. Ẹ ṣí àyè ọpẹ́ yọ. Ẹ ṣí àyè ọpẹ́ yọ ẹsẹ o ayé ọpẹ́ padà yọ ẹsẹ ayé ọpẹ́ yọ ẹsẹ ayé ọpẹ́ yọ ẹsẹ ayé ọpẹ́ yọ ẹsẹ o ayé ọpẹ́ padà yọ. Father, to you, Lord, oh, be all the glory. Lord. Be all the glory. Be all the honor. Be all the glory and adoration forevermore. Leba ododo Jordan. àwọn áńgẹ́lì olùwà ètè ká dọ́kọ̀wọ́pọ̀ kájọ ibi ó bá a ṣe lọ́ba àwọn ọba rẹ́bà rẹ́bà ò rẹ́bà ó dọ́jọ́ dání. àwọn áńgẹ́lì olùwà ètè ká dọ́kọ̀wọ́pọ̀ kájọ ibi ó bá a ṣe ọ̀tá ti káka ló fi hàn rọ̀ olóhùn òṣèpá tí mọ́ ọ nígbà tó rí wíwíwìn rẹ̀ ní mímọ́ ìyá ló bá fẹsẹ̀fẹ̀ ọba mi gíbọ̀pù ọ̀tá ti gíbọ̀pù ó máa ń fọwọ́ rí nígbà tó rí wíwíwìn rẹ̀ ní mímọ́ ìyá ló sáré wọgbó mo ní ọ̀tá ti gíbọ̀pù olóhùn ò ṣe pàtí mọ́ nígbà tó rí wíwíwìn. Timon nígbà tó rí rìnrìn. mi lọ́rùn kí n jó fọlọ́run mi mùkúlùmùkẹ́ máa jó fọlọ́run mi. ẹ ò tó mi ò ní jó lẹ́sẹ̀ ní ti àwùjọ ọjọ́ bàbá tó ń fún ẹlẹ́sẹ̀ yẹn láti fi lè jó yẹ kó lè máa fi jó yẹn yìí. ó ní yóò fẹ́ mi lọ́rùn kí n jó fọlọ́run mi mùkúlùmùkẹ́ máa jó fọlọ́run ó mùkúlù ó mùkẹ́kẹ́ ó mùkẹ́kẹ́ kẹ̀kẹ́ àbí bàbá kọ́ ò máa bára máa bára máa bára tó mọ iyọ̀ mọ́. ẹ ṣe mo rí àlùbá ẹ ṣe mo rí àlùbá torí ṣe gbogbo ènìyàn lórí àlùbá o ẹ ṣe àlùbá o ẹ ṣe é mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn mo rí àánú o. ẹ ṣé o. alágbàwí mi ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo ní àánú ṣá ni mo rí gbà láyọ̀ pé mo jí àánú náà ni pé mo lọ láyọ̀ mo bọ̀ láyọ̀ àánú náà ni pé mò ń lọ́wọ́ mú lọ sẹ́nu àánú náà ni. ẹ ṣe é mo rí àlùbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àlùbà o. ẹ ṣe é mo rí àlùbà ẹ ṣe é mo rí àlùbà. ẹ̀yin ọba àwọn ọba tó bá lè máa yíra nílẹ̀ fún ẹni tó dá ọ sí tó bá lè máa yíra nílẹ̀ fún ẹni tó dá ọ sí bẹ̀rẹ̀ sí ní ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ọ́sítù lówùrọ̀ yìí tí wọn ò lè gbé apá tí wọn ò lè gbé ẹsẹ̀ ó wù wọn láti dìde jóyin ọlọ́run ṣùgbọ́n wọn ò ní àǹfààní màbẹ́ kó máa fi jọ́rẹ̀ ẹ̀yìn èmi lóde náà ìwọ àlàyé ọ̀tọ́run ojú kókó yẹlẹ́dà ọba tó dáyà ìwà òun lòdì tó tó. yẹlẹ́dà ọba tó dáyà ìwà òun lòdì tó tó. yẹ́rọ̀nù ìbànújẹ́ ètò fún mọ́. bàbá àgbà. àgbàlagbà oyè àgbàlagbà tó ju àgbàlagbì lọ àgbàlagbà tí gbogbo àgbàlagbà ayé wárí fún àgbàlagbà màníyàn. bàbá àgbà arúgbó ọ̀dọ́ ìwọ ló yẹ láti gba òdo ìwọ ló yẹ èmi mo ní jó mi mo láyọ̀ mi èmi mo ní jó mi mo láyọ̀ mi èmi mo ní jó mi mo láyọ̀ mi èmi mo ní jó mi mo láyọ̀ mi ṣògbọ́ èmi mo ní jó mi mo láyọ̀ mi èmi mo ní jó mi mo láyọ̀ mi èmi ni mo ní jó mi mo láyọ̀ mi. na so so wonder Jesus dey do. Hey, oh, hey, eh, eh, he has done it for me. Hey, eh, he has done it for me. Hey, he has done it for me. Na so so wonder Jesus dey do. Nítorí náà must mo ṣe sọ wípé ẹ̀jẹ̀ ń dábì àfọ́mà ọlọ́lá ẹ̀jẹ̀ ń dábì àfọ́mà ọlọ́lá ó yẹ kó lè kábírà tó bá jẹ orin aleluya rẹ lè fi dábìrà tí ọlọ́run alàgbè bẹ̀rẹ̀ sí ní fi ṣe mo ní ẹ̀jẹ̀ ń dáhùn sòkọ́ ọba tó sí ẹ̀jẹ̀ ń dábìrà ọlọ́lá mo ní ẹ̀jẹ̀ ń dáhùn sò ẹ̀jẹ̀ ń dábì àfọ́fà ọlọ́ọ̀lá o ẹ̀jẹ̀ ń dábì àfọ́fà ọlọ́ọ̀lá ẹ̀jẹ̀ ń dábì àfọ́fà ọlọ́ọ̀lá o ẹ̀jẹ̀ ń dábì àfọ́fà ọlọ́ọ̀lá. òun fi ijó sọ ẹ̀jẹ̀ mi olúwa. ayérayé o kìnìún ẹ̀yà júnà bàbá tó tó bàbá bàbá mi alágbára tó fagbára fálágbára nígbà tálágbára bá ṣàgbára lò bàbá mi agbádára lọ́wọ́ alágbára tagbára tagbára jọ́jú ìta ìgbàgbé ẹ̀ máa ṣeun paríparí ọ̀la ṣẹ́jú òṣòba tẹ̀rí àjẹbá ńlá mi ńlá ni múnimúni. Òun fi tó so ẹgbẹ́. ìrántí kan ẹ̀jẹ̀ mi tó wà ó yá ẹ̀jẹ̀ rẹ̀ dànù sẹ́ ẹ̀jẹ̀ mi rèé o ẹ̀jẹ̀ rẹ̀ dànù sẹ́ ẹ̀jẹ̀ mi rèé o hallelujah hey. làwọn máa kọ sí ọlọ́run láíláí hallelujah tí wọ́n ọlọ́run wà orin aleluya la ó bá wọn tọrúkọ aleluya aleluya aleluya o la ó máa kọ ee aleluya sí wọn ọlọ́run mi orin aleluya ni ó bá wọn tọrúkọ ó yá wá sí máa gbọ́ wá sí máa gbọ́ pé olúwa dára sí mi nù wá sí máa gbọ́ wá sí máa gbọ́ pé olúwa dára sí dáadáadáadáa olúwa dára sí mi o dáadáadáa olúwa dára sí mi o ṣe ṣe ṣe ṣe ṣe ṣe olúwa ṣe mí lógo ṣe ṣe ṣe ṣe ṣe ṣe olúwa ṣe mí lógo ṣe ṣe ṣe ṣe ṣe ṣe olúwa ṣe mí lóore o. ṣèṣe olúwa ṣe mo ní àti máa gbọ́ wá ti máa gbọ́ dára sí mi o wá ti máa gbọ́ wá ti máa gbọ́ dára sí mi o. Hallelujah. I hope you enjoyed the praise. God bless you.